وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قلنا الدعين تبادلوني اجعل هذا بلدان إيه قلون بقبولو يبان في لوكا بالي الليدا نما صورو يون لنو ẹ̀rọ́pọ̀lọpọ̀ àwọn tí àwà náà mọ́rọ̀ tí ń jáde lẹ́nu wọn ohun ẹnìkan lẹ yóò bá lẹ bá wa iná ní àìní dákọ̀ọ̀lú jọun ní ẹnìkan lọ pòlò fún pòun fẹ́ jò lórí orílẹ̀-èdè mùsùlùmí náà ní ẹni tí ń wíyé o wọ́n fẹ́ jẹ olórí orílẹ̀-èdè tó wọ́n se ní táwọn ọmọ tí wọ́n ríṣẹ́ àwọn obìnrin tí wọ́n gbogbo ọsásírò gbogbo bóò náà ń parọ́ ní bóòtọ́ ní sẹ́mọ̀kẹ́nu wọ́n máa dùn bí a bá ń ní òṣèlú bẹ́yìn ti gbọ́yé lónìí ohun gbàá kìkílẹ̀ bóòlì ẹ̀sẹ̀ bẹ́ sóse ìlú jí ò ní parọ́ wàláì kò rí bẹ́ ma yẹ́lfìbò mi ń kọ́ulín ilẹ̀ alàdẹ́ ìrọ̀ píbùn èmi ọmọ ẹ̀rí kanú alkùránì àbádìí ànẹ́bì tó ní alkẹ́zíbù halal lè síyáàsì mẹ́bà tí ń sóse ìlú halal nírọ̀ èmi bí wọ́n bá mọ tọ́rá ọ̀pọ̀lọpọ̀ òṣèlú ti rò pé láìsẹ́ẹ̀sì ọ̀rọ̀ ni ya ẹbọ́lọ náà mọ̀ pẹ̀lú òṣèlú ni mí kò rí bẹ́ o mọ́jẹ̀ kí islam kọ yọmọ ọlá ní títorí pọ́ sóṣèlú ni bí ó tọ́ ni èyí ń káwà leader and ruler nínú ẹni tí wọ́n ń pè lídà ní ẹni tí wọ́n lọ bá iná ẹni tó fẹ́ jẹ olórí tó fi lọ bá yàn sẹ́mọ̀ pórí pásáájú náà ní pẹ̀lú yìí lágbọ́dọ̀ wí fún kẹ bá wíwá àwọn èèyàn gbọ́rọ̀gbọ́ ẹjọ́ ẹnu rẹ̀ tán ẹgbẹ́ kí ni bàbá òwí òun gbọ́ ọgbọ́n tó wí òun gbọ́ ọgbọ́n tó wí àmọ́ sórí ogbó ilé ìtò òun wí nígbàtí ọba àbí máa ṣẹlẹ̀ òun ṣe lídà ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ ráhùn gbogbo ẹni tí ń bá ń wúrú wà bí tí ń is not a leader mi bá ń claim ẹ̀ anabi ibrahim tó lówà ṣe ní ìmáàmà gbà tí ó wà bẹ́lọ̀ wọn ní rọ́bì jàál ààdà baladan amina gbogbo olú yìí olúwa bá ń fi lọ́kàn balẹ̀ ọmọ mélòó lànàbí ibrahim bí <laughs> bàbá pé tàwọn ọmọ rẹ̀ ní túnṣe ìjàl haza baladan ogbẹn tí ọ bá fẹ́ já sáájú gidi irú àdúà rẹ̀ ni àdú ẹnu nìkan sì kọ́ agbọ̀lọ̀ rí nù sí sí rẹ̀ náà pé a ìjàl haza baladan àmìnà pé olúwa sí gbogbo olú ìbá ń se bá ń fọ́ọ̀ká gbogbo olú ìbalẹ̀ wọ̀rùzúk ahàlàwú gbogbo ẹn tí ń gbénú olú ì mọ́kànlá nẹ́bí ibrahim ń wí o wọ̀rùzúk àhàlà gbogbo ẹni tí ń bá ń gbé nù lú yìí ahàlù gbogbo ẹni tó bá dára inú lú yìí sẹ́mọ̀ pé kò ṣeé ṣe kí ọmọ lọ́ta nù wọn <laughs> àbí ẹnìkan bẹ jẹ́ wà bọ́bá ẹgbẹ́ nìkan ò ní lọ́ta ní mohamed sọ̀sọ́lọ̀ kọ̀ ẹkọ́ lọ́ta mọ́ka ànẹ́bí ibrahim òwò yíhun ẹlùmí ọfẹ́ lè pé bọ́bá rí ọ̀nà tàtẹ́gùn òfin ní fẹ́ sílé àwọn political opponent rẹ̀ pé ẹ̀dínà àtẹ́gùn kọ̀gbọ̀dọ̀ lọ́dọ̀ tí wọn torí wọn ò se ti wá musulmi ronú bá wọn gbogbo ìtẹ́ ìgbò pé politics lọ́kọ̀ọ́yìn islam lọ́kọ̀ọ́yìn ẹjà aláhàdà baladan amina gbogbo ẹni ọba já sáájú àdó àtọ́gbọ̀dọ̀ máa jáde lẹ́nu rẹ̀ ni gbogbo olú olúwàbá ń fi lọ́kàn balẹ̀ wọ́rùzúk àhàláwù gbogbo èèyàn bẹ̀ ọ̀tá ni ọ̀rẹ́ ẹ̀hun ni òun máa rí ní òun ọ̀má rí ní sógbé mọ́kà iná wọ̀rùzúkú áhàláwú mẹ́nàtàmàrọ̀t olúwa mọ́jẹ jẹ ìmú orízíkù àásìkí bàǹsáàsìkí tí wọ́n máa jẹ pàtàkì jùlọ mẹ́nàtàmàrọ̀t ní nǹkan èso èso tí wọ́n ń jẹ ń gbà wọn kọ́dá ń gbàtà nẹ́bí ibrahim wá wò pé ah yìí se mọ́ wá torí pà ń pè kì níkan ní alẹ́ àti dáú fi dùnà inú iná ńgbàtà ń sọ́rọ̀ àdúrà lónìí ká tún yà lọ bẹ̀rún náà inú tó lù ò sì fẹ́ àti sọ́ntọ́lọ́n fẹ́lẹ̀ kan mín àdábí àdùnà nínú tí è jádọ́ ọgbà kí ni tó máa kọjá àlà ìntọ́ ọmọ pé kò sínú ètò ọlọ́run ọlọ́run èsè kọmọ á ní ọkọlọ́run ó se fún kíyàn kóhùn fẹ́ bí ma nísìn ọlọ́run wọ́n ní gbogbo nǹkan lọ lágbára àlákú lè ṣe ìkọdíò àmúwọ̀n fẹ́ níyàwó kò sì sí ọmọ fún ní kò sí tọ́lọ́run lágbára kọba kọba àmọ̀pọ̀ pọ́kùnrin àtòbìnrin ọ pàdé kẹ́yìn yóò kò tó máa wáyé àmọ́kẹ́bà mọ̀ pé mọ lágbára ọwá se gbogbo orú yòókù tí ọmọ wá sí làkà yìí náà obìnrin tí ò sọ́kùnrin tó súnmọ́ ọyọ̀ ànẹ́bì ìsálára rẹ̀ ọkùnrin tí ò súnmọ́bìnrin ọyọ̀ ya ńlá wa hàwà lára bàbá wa adam Hmm? ló dúkù èyí tó wá kù ní pé ọkùnrin àtọbìnrin bẹ̀bá wa papọ̀ náà ẹ̀mà bímà àwọn tó wọn ó jẹ kọ́ yàtọ̀ lòun ti se kíní lòun ti jẹ wọn yàtọ̀ kíyàn wá pé òun ládùá kan wọ́n ní kò sí tó agbára ọlọ́run ọ̀ká alàmínàlẹ̀ àti ìdáyí fi dùnà inú tó lú ọ̀fẹ́ ni o ìgbọ̀ ọdún ọdún kan ní mélòó ní kọ́wọ́ nìkan ló gbogbo àwọn ilé ìmìnàlẹ̀ àtìdá mìnàlẹ̀ àtìdá ìfìdùhà tánàbí ti wọ́nù ẹ̀mẹ́ rẹ̀ ẹgbẹ̀rọ̀ kọjá àlàkọ́dà bẹ́ẹ̀ bá ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run mìnàlẹ̀ àtìdá ìfìdùhà oníkéyàn má lẹ́kọ̀ọ́ kọ́ má lẹ́kọ̀ọ́ pẹ̀lú ọlọ́run tó dáa olúwa fẹ́ kó se nǹkan báyìí bọ́ báyìí sì se ń jọba yà fẹ́ نجريا إنا له ينتين صلوه هذا من الاعتداء في الدعاء إقجالة نري لي النبوة محمد صلى الله عليه وسلم إنه صحابي النبي صحابي كبطو مارين بلون جوكا كننوي اللهم إني أسألك غرفة في الجنة طولها كذا وعرضها كذا فلون dákùnmọ́sà bá ń kọ́ yàrá kan lálìjánná kọ́ ga tó dèdè iye mẹ́ta báyìí kọfẹ́ tó dèdè iye mẹ́ta báyìí mẹ́ bá fẹ́ wọbẹ̀ kọ́ yàbá wọn gbígbà tí ń se architecture alìjánná ń gbé fọ́lọ́hun pé mo ti fi ọkọ́ ni sọ abẹ́ ìwà gbọ́ tọ́mà rẹ̀ ń wì báwọn ti yàtọ̀ fún wa nù ọwá jágbe mọ́mọ̀ yìí yá ìntánẹ́bì kìlọ̀ fún wa ni ọlá nẹ́bì ti sọ kalẹ̀ pé àwọn kan padà dé ya àtẹ̀dúnà fi dùn àwọn ma kọjá àlà àdúrà náà wó sí láwọn ṣe wọn pé bí nǹkan mí ò fi àdùnà àdúrà náà wọ́n láwọn ṣe o wọ́n sì ti kọjá àlà ọlọ́run torí náà wọ́n máa mi bọ́ọ̀bà yíyẹ ilẹ̀kùn rẹ̀ rí báyìí nínú àwọn àkọjá àlà ní lálìjẹ́nà torí náà káwà náà fojú gbogbo níta bá fi ń kọjá àlà different examples mo ti fún wa yìí láwọn ọ̀nà ìkọjá àlà tánàbẹ̀ kọ fún wa sọ́lọ̀lọ́wọ̀ àléyìí wọ̀sẹ̀lẹ̀ wọ̀lẹ̀ ilmọ̀ ẹ̀ndàlọ́ ìbọ́yárò eléyìí lọ wá sí ìròrí bàbá ńlá wa annabi ibrahim aléyìí sàlẹ̀ wípé ńgbà tó ń wá ń pé kọ́lọ́hun ó kó fi gbogbo èèyàn lẹ́mì balẹ̀ ní mọ́ká ó sì se jẹ ìmú fún gbogbo èèyàn òun ọ̀fà ya fi sí àwọn tí ń kọ tọ́lọ́hun kọ́ kóhun tó máa wá bẹ ọlọ́hun tí wọ́n ń kọ tiẹ̀ pé dákun kẹwọn sẹ́wọ̀n pé ó lè rán contrary to common sense ọmọ ànẹ́bí adama lóòótọ́ eléyìí ló wọn sẹ́wọ̀n pé àwọn míì tí wọ́n tẹ̀ láwọn ọgbà pọ́lọ́hun bẹ free thinker àbí kílẹ̀ ń gbé wọn pé àwọn ọ̀jẹ́ gbà pé ọlọ́run bẹ̀ ẹ́ wọ́n sì mí ẹ̀jẹ̀ òsì gbẹ́ mọ́ wọn láàárín wípé àtọ́yẹ kéèyàn tó máa tọrọ àdúrà fúnra àwọn ilé pé ọlọ́run ọgọ́ sí dáwọn ilé náà máa jẹ tó gbé bá jẹ wọn ọlọ́run tí wọ́n yóò tán ìjẹ́ ọ̀fẹ́ ni wọ́n èsè Allahu alam bóyá yíò ni bàbá ńlá wa Ibrahim rò ló fi wá fi kọmọ sí pé mọ́n àmẹ́nà mẹ́nu a ọlọ́run nkọjá àlà o èrè gbogbo wọn náà mọ́ fẹ́ kó ṣe fún àmáwọn tó bá gbọ́ ti ẹnu wọn ní o